káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògbórẹ́ni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òjíṣẹ́ olúwa wòlíì ọ̀làdélé ògúndépẹ̀ genesis òun sọ àsọyán lórí fọ́nrán fídíò kan eléyìí tí ó gba orí ayélujára kan lásìkò tí ó ń bi àwọn ọmọ ìjọ rẹ̀ léèrè ẹni tí ó wù wọ́n láti dìbò fún àti wípé kí ni wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ yorùbá gẹ́gẹ́ bí àtìlẹ́yìn ó sọ wípé ìgbésẹ̀ yìí kò wà fún láti dá ìjà ẹlẹ́y ẹ̀yàmẹ̀yà sílẹ̀ tàbí láti darúgúdù sílẹ̀ pẹ̀lú ṣùgbọ́n fún ẹ̀kọ́ ni nípa àṣà Yorùbá eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìbọ̀wọ̀ àti ìtẹríba ó sọ wípé kí ẹnikẹ́ni má ṣe òun gbọ́ kí wọ́n sì má sọ ohun tí òun kò sọ rárá Genesis ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ ọ̀rọ̀ náà sórí ìtàkùn ayélujára Instagram náà wípé kí àwọn ènìyàn má rò wípé òun fẹ́ dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ rárá kódà àwọn ọmọ ìjọ òun mọ̀ wípé òun kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà tàbí ja ìjà ẹlẹ́sìnjẹ̀sìn ó ó sì sọ wípé láìpẹ́ òun yóò ti fọ́nrán fídíò jáde láti sọ àsọyán lórí ọ̀rọ̀ náà dáradára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ nínú àwọn alátẹ̀lé Bobrisky lórí ayélujára ni wọ́n ti ń fi ọ̀rọ̀ kò bákùngbé ránṣẹ́ sí i lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ látàrí fídíò kan eléyìí tí Bobrisky ṣe lórí ìtàkùn ayélujára náà níbi tí ó ti ń rẹ̀ tó sì sọ wípé ẹ wo irú tí dókítà fún mi léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún wípé èwo lè yí nígbà tí àwọn mìíràn sọ wípé wàhálà tó ní nìyẹn nígbà tí àwọn kan tilẹ̀ sọ wípé irú kí leléyìí nígbà tí ènìyàn bá ń gbàdúrà láti rí owó tó sì jẹ́ wípé irú láì lèèyàn máa máa rí àti àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ ó ní Bobrisky fi ọ̀rọ̀ wọn ṣe léyìí tó sì ń ṣe tirẹ̀ lọ lórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà ìlúmọ̀ọ́ká Stan Eze òun ló ti ń kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo tó ń ti àwọn ènìyàn tí wọ́n fi àdúrà àti ọ̀rọ̀ ìkíni ránṣẹ́ sí lásìkò tí ó ń ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ ìgbéyàwó tòun ti aya rẹ̀ Stan Eze ló fi ìtàkùn ayélujára rẹ̀ fi àwòrán ara rẹ̀ àti aya rẹ̀ sórí ìtàkùn ayélujára léyìí tí ó fi kọ síbẹ̀ wípé àwọn dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn fún àtìlẹ́yìn wọn láti ọdún kan tí ìgbéyàwó àwọn ti bẹ̀rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré àti olùdarí eré Kúnlé Afọláyan ló ti sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n má kọ̀mínú sinimá tuntun tí wọ́n ti ń fojú sọ́nà fún eléyìí tí ń ṣe Aníkúlápó yóò jáde láìpẹ́ pàápàá ní ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹsàn-án tí a wà yìí yóò sì gun orí sinimá léyìí tó ń sọ fún àwọn ènìyàn wípé lóòótọ́ ó ní àwọn ènìyàn ti ń retí sinimá náà ṣùgbọ́n kí wọ́n farabalẹ̀ láìpẹ́ láì jìnnà sinimá ọ̀hún yóò fojú hàn dé. I mean, I'm really excited. I'm excited that our film Anikulapo is finally releasing. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀ olóòtí lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi díẹ̀ nínú fọ́nà fídíò ẹ̀yìn ìtàgé sinimá rẹ̀ tuntun eléyìí tó sì ń mì gbòòrò tìtì lọ́wọ́ ìyá gẹ̀ṣinkólé sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé ṣé lóòótọ́ ni omi inú kọ yín níbi ìtàgé yìí níbi tí ejò ti ń wọ́bọ̀ wá sí ọ̀dọ̀ mi Fẹ́mi Adébáyọ̀ ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàlàyé eléyìí tó sì ṣe àfihàn fọ́nà fídíò yìí lásìkò tí ejò ń wọ́ bọ̀ wá bá a níbi tí wọ́n ti kì í mọ́lẹ̀ sínú ilẹ̀ ẹ wò díẹ̀ nínú ẹ̀. lọ́jọ́ ẹ̀fà náà. ẹ̀fà jáde sókè. ọ̀gá ìwọ̀n náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká orí ayélujára Túndé Ednut ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ mọ rírì àgbà òṣèré ni Olú Jacob tó sì sọ̀rọ̀ nípa bàbá náà wípé ó máa ń wu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àti àwọn olólùfẹ́ gbogbo láti máa wo àwọn àgbàlagbà wọn bíi kí wọ́n padà sí ọ̀dọ́ ṣùgbọ́n kò ṣeé ṣe ó sọ wípé bàbá Olú Jacob ti ṣiṣẹ́ takuntakun wọ́n sì jẹ́ ẹni tí àwọn ènìyàn wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe bó ṣàì tẹ̀ wípé nínú gbogbo tí òun bá ń ṣe òun yóò máa máa ṣàjọyọ̀ àti láti máa mọrírì akọni náà bàbá Olú Jacobs Túndé Ednut ló fi fọ́nrán fídíò àti àwòrán bàbá náà sórí ìtàkùn ayélujára lásìkò tí bàbá yìí ń gba àmì ẹ̀yẹ níbì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀kan nínú àwọn olólùfẹ́ Davido ní àwòrán àti fọ́nrán fídíò rẹ̀ ti gba orí ìtàkùn ayélujára kan bí ó ti parí ilé rẹ̀ tí ó sì ya àwòrán Davido sínú rẹ̀ tó ń ti èrè Davido sínú ilé náà àti ọ̀pọ̀lọpọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ìlú mọ̀ká olórin yìí léyìí tó jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń gbé fọ́nrán fídíò náà tí wọ́n ń pín káàkiri ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú fọ́nrán náà. èsì obi o. measurements. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà orí ayélujára ọba Solomoni ni ó ti fi ọ̀kan nínú àwọn fọ́nrán fídíò olólùfẹ́ rẹ̀ sórí ìtàkùn ayélujára níbi tí ìyẹn ti ń sí ọ̀rọ̀ tí gbajúgbajà orí ayélujára náà ọba Solomoni sọ jẹ pàápàá nípa ìgbéyàwó àti àwọn tó ń wọkọ ọba Solomoni ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ti gba gbogbo ọ̀pọ̀ orí ìtàkùn ayélujára kan pàápàá Instagram àti TikTok òun ni ó ti fi fọ́nrán fídíò kan nínú tàwọn olólùfẹ́ rẹ̀ sórí ìtàkùn ayélujára náà ẹ wò ó bí ó ti lọ. ẹ mú rí right man woman ni níbo ló ti fẹ́ rí right man níbo ló ti fẹ́ rí right woman níbo ló ti fẹ́ rí ọkùnrin gidi níbo ló fẹ́ rí obìnrin gidi. ṣé ádámù ṣé éfà éfà éfà tó jẹ́ pé ọlọ́run lónìí ní bíù díẹ̀ ṣé ó wúlò fún ádámù ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì wọ́n nílò tó ẹgbẹ̀rún kan àwọn ènìyàn mo sì fẹ́ kí wọ́n múra gẹ́gẹ́ bí ẹni tó ń lọ sí ilé ìjọsìn ẹni tó sọ èyí di mímọ̀ ó ní ìlú mọ̀ọ́ká òṣèré Tóyìn Abraham Ajẹyẹmí lásìkò tó wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ wípé tó bá di ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tí a wà nínú rẹ̀ yìí tí í ṣe ọ̀la òde yìí ó ní òun yóò nílò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n àwọn ń pòpọ̀ lọ́wọ́ ó ti sọ wípé àwọn yóò fún ẹnì kọ̀ọ̀kan ní ẹgbẹ̀rún márùn-ún àti ẹgbẹ̀rún mẹ́ta gẹ́gẹ́ bí owó mọ́tò láti padà síbikíbi tí wọ́n bá ti wá. Tóyìn Àìmàkò òun ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé àsìkò dé fún yín láti wá ràn mí lọ́wọ́ nítorí pé wọ́n nílò tó ẹgbẹ̀rún kan àwọn ènìyàn láti lò níbi iṣẹ́ mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àwọn ọmọ olókìkí ni tí wọ́n jẹ́ akọrin ẹ̀mí táyé kẹ́hìndé glorious twins ó ní wọ́n ti lo ìtàkùn ayélujára wọn láti máa palẹ̀ ọkàn àwọn olólùfẹ́ wọn mọ́ pàápàá lórí ètò wọn lọ́dọọdún eléyìí tí wọ́n sọ wípé yóò wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tá a wà yìí láti fi ọpẹ́ àti ìyìn fún olódùmarè àwọn ọmọ wọ̀nyí ni wọ́n fi fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára wọn lásìkò tí wọ́n lọ ya àwòrán eléyìí tí wọ́n yóò lò gẹ́gẹ́ bí ọ̀nà ìpolongo nínú ètò náà wọ́n sọ wípé a kò lè dúró mọ́ fún ẹ̀yin ènìyàn láti jẹ́ kí ẹ mọ ohun tí a ní ní pamọ́ fún yín wípé tó bá di ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí ni àwọn yóò papọ̀ láti dúpẹ́ lọ́wọ́ olúwa fún ohun ribiribi tí olódùmarè ṣe nínú ayé àwọn fọ́nrán náà òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí wọn lórí rẹ̀ wípé wọ́n kú ìpalẹ̀mọ́ kò ní jù báyìí lọ fún àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé wípé láti aago mẹ́jọ sí aago mẹ́jọ àbọ̀ ní ọjọ́ ìsinmi la máa fún yín ní eré àgbéléwò apanilẹ́rìn wáìnì àrísítò àti bùṣítò ẹ má sì gbàgbé wípé bí ẹ ti ń wo sinimá náà náà lẹ́ ò ní àǹfààní láti máa jẹ ẹ̀bùn bí ẹ ti ń dáhùn sí àwọn ìbéèrè wa ọlọ́kanòjọ̀kan lórí ìtàkùn ayélujára Instagram at àrísítò and bùṣítò ẹ tẹ̀lé wa kí ẹ sì dáhùn àwọn ìbéèrè tí a bá fi sórí rẹ̀ ẹ ṣe púpọ̀ kò ní jùbá ìlọ fún àjàbalẹ̀ ìròyìn amúlódún mẹ́wàá wa fún ti àsìkò yìí títí tó fi máa di ọ̀la òun kọ́ má ṣe bí o nítorí wípé yóò padà bọ̀ wá bá ọ ṣògo rẹ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.